الله صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح الفاني إليني علي وانتياتك سواجه دين المسلمين دين قائم على الرحمة ó lè rí ẹ̀sìn àwa mùsùlùmí yìí o lórí ká láàánú ara wa lọ́lọ́run gbé ka o aláàánú ni mùsùlùmí síra wọn o farabbuhum bihim rahimun ìwọ mùsùlùmí ò sí ní láàánú ọmọ ìyá rẹ mùsùlùmí ńgbà tó jẹ́ pé olúwa tó dá wa gan bihim rahimun aláàánú lọ́lọ́run wa ìwọ̀n ọba ní sànù wa gbogbo ọ̀nà wọnàbí yohun bìhín rahim ẹni ọlọ́run rántí wa anabuwa muhammad sallallahu alaihi wa sallam aláàánú wa lòun náà ìlmọ́ mẹ́ni na rọ̀hún rahim ووصفهم الله بأنهم رحماء بينهم aláàánú lọ́lọ́run aláàánú ni ànábì sọlọ́lọ́ ọ̀sọ̀lọ́. olúwa tó wá sọ nígbà tí ó ròyìn àwa mùmí nínú àlùkùránì kí lè ròyìn wa ròṣà máa wú ẹ̀yìn náà pé àwọn náà máa ṣàánú ara wọn. jẹ́ pé gbogbo ibi tí àánú ọba ti sí láàrin àwùjọ mùsùlùmí àtúrò àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ni wọ́n ya tara wọn o lọ́lọ́ ti gbé kọ́ wọn. ròṣà máa wú ẹ̀yìn náà àwọn mùsùlùmí máa ń láàánú ara wọn ni o. wa khuluqur rahmati khuluqun hamid yuhibbuhu Allah kéèyàn wá já láàánú wọn máa fi wá ròyìn wọn máa fi irú bẹ́ẹ̀ ròyìn èèyàn pé á wọn láàánú àwọn èèyàn o. ǹjẹ́ ń bá ń ṣe ẹlòmíì bí ìgbà tó bá wọn ní í ṣe ni o àwọn yìí ṣe pé táwọn máa ta àwọn tí ń jẹun náà ebi ọba máa pa ọmọ ẹni wọn jọ ń gbé o àwọn yìí ṣe báwọn wọn máa fi àánú ìkẹ́ wọn máa fi ròyìn èèyàn àlùfáà ni yuhibbuhu Allah ntọ́lọ́nfẹ́ ni o olúwọ̀fẹ́ wọn máa fi kà o olúwọ̀fẹ́ wọn máa fọ̀ dájú ròyìn rẹ o nítorí wọn ni wọn máa fi ròyìn rẹ pé a níbi máa sàánú àwọn èèyàn ni wọn aláàánú ni wọn o. وأخبر على لسان رسوله صلى الله عليه وسلم أنه إنما يرحم من عباده الرحماء هما النبوة محمد صلى الله عليه وسلم يا مقبل bàbá wí lọ́kùn ló ṣe kí ọba yí ọ lọ́ọ́ mọ̀ pé ẹni tí ọmọ ṣàánú àwọn èèyàn ọ̀nà ọ̀tọ̀ sànù ọlọ́run innama yarhamu min ibadihi la yarhamu la yarhamu Allahu man la yarhamu an-nas ẹni tó dájú àwọn èèyàn tí ó sànù àwọn èèyàn náà tó sànù ọlọ́run o bọ́lọ́mbà kan dé ọ nǹkan dé ọ ni o ẹ eléyìí ní ìsìláàmù gidi o àánú àánú ọ̀dọ́wọ́kọ̀ wà wà o bàbá ti ní agbára máa. especially ẹ wo ìyàlú ayé naijiria nàìjíríà lónìí a ah, nǹkan lé o nǹkan lóko dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin ọlọ́run ló lé dọ́dọ̀ ẹ̀ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọdé ó lé dọ́dọ̀ gbogbo wa náà àmàrà ni àwọn èèyàn o wọn náà bọ̀ ti lágbára ma bọ́ bá wo ẹ̀gbẹ́ rẹ ọ̀rẹ́ ni ó nídìí àánú fámìlì ó rí lẹ́nu iṣẹ́ rẹ ẹlòmíràn wá bí sẹ́yìn ó ti ná sálárì rẹ̀ tán oṣù ìdédàjì bẹ́ẹ̀ ni ìgbésí ayé tẹ́lòmíràn gbé mi ó ti ná sálárì tán ó tún ti jẹ gbèsè yọ máa béèrè fẹ́ dákun oṣù di mélòó oṣù ìdédàjì òṣùgbọ́n rẹ̀ má wá bí iṣẹ́ bọ́ bá tún fẹ́ gbà bí òṣù tòun náà. mùsùlùmí èèyàn bá wo bíbi iṣẹ́ ló ti rí ni kò nídìí ọ̀pariwo ẹnìkan ànábi sọlọlọ àṣọlọ ní sàárà àtọ dáàjù òǹdè tọwọ tún rẹ ṣe kọdà tọwọ sí ọmọ gbọ bí ọwọ́ wa méjèèjì ti súnmọ́ra wa tó ànábi sọlọ àṣọlọ ní bọ bá fọwọ́ ọ̀tún fún ẹnìkan ní nǹkan kọdà mẹjọ owó sì ọmọ lè gbogbo ọ́fíìsì ọwọ àmọ́ pé ìwọ lọ ra gàrí tí wọn tẹ̀ bá ń lé wọn lánàá fún wọn èyí ń ti kú láàánú o máa ń nà ní òkú ń sèrè kúnnù olùwàbá tèmi látòbó tèlú sọdà kọ́ọ̀tì kún bèlìmánì ní wàlẹ̀ má ba sàrà tẹ bá ti jẹ pẹ̀lú ìrègùn ìrègùn ba sàrà jẹ ni o alfawaid afaani ní sọmárì àwọn afaani tá a ni o alùpùpù la أن الرحمة من صفات المؤمنين إن الله نور يا مؤمنين pẹ̀lú mọ́mìnì tí ń bá ń kiri àbí wọ́n ń kiri bí a wọ́n dájú à òhe yìí ń yọ ìṣètọ́nì lọ́ta yóò fọ́ o èyí ò sí inú òròyìn kínní kò sí inú òròyìn mùsùlùmí kò sí inú òròyìn mọ́mìnì o àṣà nìyà أن رحمة الناس من أسباب الدخول رحمة الله bọ́ọ̀ bá fẹ́ bọ́lọ́ wọn ṣàánú rẹ̀ ara gọ̀gọ̀ tó fi kọ́ àánú ọlọ́run tó fi fà á mọ́dọ̀ òun ni kí wọn náà máa ṣàánú àwọn èèyàn. asáàlìta ẹlẹ́kẹta ànánàzà rahmat min alqalbi alamatun ala shaqawati al ẹ ẹ yàn dájú kọ́mọ́sá àánú lójú ẹ̀ kọ́mọ́sá àánú lọ́kàn ẹ̀ àfààní àpẹẹrẹ kan ní pé elórí ibu ló ń tọ̀ mí o kọ́mọ́sá lórí ibu o ẹ rí i pé ọ̀rọ̀ tá a fa wí níbo ló ti mú ní àdìsí ànábì tá a kà sẹ́yìn ni o ìyá ńlá wa létí ìjọ tí ọmọ ọmọ ànábì ń pọ́ ká bú lọ́wọ́ ẹ̀ ọmọ ń dà lójú ànábì sallallahu alaihi wasallam ọwọ́ àjọ àwọn sọ̀hábẹ́ tó wà pẹ̀lú rẹ̀ ọjọ́ wọn lójú ń gbà nígbà iná lè máa ṣe wá sí fún wa pé ká má bara jẹ́ àyàbí ní bara jẹ́ kí lè yí o bí ọba jù báwọn lọ o bí ọba ṣe kí ni bí ọba jù báwọn lọ o mọ bá wá ti wá tó bá ti wá di pé àwa ń wí ikú yá ọlọ́run kí ló ṣe yí àà ọ̀gbùrùkù ẹ̀sẹ̀ lè o àmọ́ kí ọ̀fọ̀ sẹ́yìn kọ́ banújẹ́ ànábì láàánú ni o ọlọ́nkọ́ fún gbogbo èèyàn tí ọba tí nǹkan kan ọba tí fọwọ́ kan ìjẹ́ ènìyàn rẹ o sẹ́yìn wá pé kọ́dà wà ní bẹ́ẹ̀rẹ̀ àwọn ẹlòmíràn ní omi ẹ̀jẹ̀ jáde lóyìnbó ẹlòmíràn ló wọn jẹ mọ̀ pé bẹ́ẹ̀ nìkan jẹ́ ń dààmú à ó ṣe mà ẹ ẹ wo ẹ̀kọ́ tó náà wọn bá kọ́ wa ara àǹfààní tí ń bẹ ń bi àwẹ̀ gbígbà tí ọba mọ̀ pé bí ń pa àwọn èèyàn máa gbà àwẹ̀ lẹ́yìn pọ̀ gbà ládàáṣẹ́ ara ẹ̀kọ́ táwọn ọkọ̀ ni pé wo bí ara rẹ ò ti rí tí wọ́n máa wo aago pé kò jẹ́jú mélòó ti sinú òtò lójúmọ́ ẹlẹ́lómìn wa ń gbà àwẹ̀ yóò dà níyàn àwẹ̀ tí ò ní kíni yóò lá níyàn kò ní kí ọ jẹ́ àwọn ọmọ ẹ̀yà wa kan nù ní Philippine ọlọ́mọta kó wọn yọ o ọlọ́mọta dọ́là wọn o kọ́mọdé wa náà orí rẹ o olùwà kọ́ ya gbogbo ayé kò ń bí àbòsí ọ̀rá àbòsí ni o ẹ̀kọ́ oúnjẹ ńlẹ̀ báwọn èèyàn wọn wá ń tò wọn lọ gba sàárà ni wọn ti tò ẹ̀fún yìnbọn fún wọn gbogbo ẹni tí ń dán ilé yìí wọ ọlọ́run mọ̀ yín lẹ́yìn ọ̀bá lè mú yín ọlọ́run mọ̀ yín torí náà ẹ dákun jàmá kéèyàn láàánú ọláàánú ẹnu ròyìn tani ẹnu ròyìn mùsùlùmí káàánú ọmọ sí lọ́kàn yàn má afa alápẹ̀rẹ̀ orí ìlú ni o ọlọ́mọdé aṣọ́rí ibú o hàdà wàlláhu àlám wasallilahu wasallim وبارك على نبينا محمد وآله وصحبه وإياكم